ìròtò yìnà tí dènà débi àjẹkù ìyá ni ó. àtúntò arére gbàgbọ́ bí nǹkan ṣẹlẹ̀ ìjáde ìdíje ìfẹ́ bọ́ọ̀lù àgbáyé dà kọ́lẹ̀ nàìjíríà argentina tá a nọ ta tá a nọ pé tá a lọ sójú rogo náà fifa productions presents nàìjíríà argentina a long time rivalry nàìjíríà lérí argentina kágídígbolẹ̀ ìpàdé dórí pápá nàìjíríà argentina àwọn ilé kí aramanda èké àgéṣuara àwọn abisọ́ tilẹ́sẹ̀ bí ara. sọ̀gà nàìjíríà argentina àwọn agbábọ́ọ̀lù jankanjankan ló kópa nínú fíìmù yìí mikel obi di midfield metro lionel messi the best victor moses sergio aguero ahmed musa angel di maria igalo àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nàìjíríà argentina ìmọ̀ oh my god